You're my daddy. I don't wanna lose you no more. If I have to do it, I will do it again. Nobody go go you no more. But I never do for you, do for you. I will always fight for you, fight for you. You're my melody, you're my boo, you're my boo. And I will always fight for you, fight for you. ẹ bá mi pé ẹ bá mi wá cause I don dey lose the control by nothing yẹn ẹ bá mi pé ẹ bá mi wá cause I don dey lose the control by nothing yẹn ẹ bá mi pé ẹ bá mi wá cause I don dey lose the control by nothing yẹn ẹ bá mi pé ẹ bá mi wá cause I don dey lose the control by nothing yẹn. Fine get them. He say she want the dumb and dumb more. Then continue as they see that the feed is survivable. Say no be like say all these fine then get them a follow. Say now you are the look for. Say wah wah wah baby no go japa this your body where they make me feel and say I go cloud the matter make you no go tell me say you feel and now my charge I they look for make you no go there my fall you know the glass cause so why fall say every time that they feel I'm not. Ever bá mi ever ẹ well, 'cause wá because I don lose the control fanasi no ẹ Ever mi pẹ̀rù ever bá well, 'cause because I don dey lose control fanasi yam.